ẹjọ ń bò mo lè dàrú ná. jẹ́ ká lọ da ẹsẹ̀fẹsẹ̀ múlẹ̀ bàbá aláyọ̀ rú. ẹsẹ̀ múlẹ̀ àti bàbá aláyọ̀. àpá méjèèjì lọ́jọ́ lóògùn. wọ́n lóògùn. tọ́ ni bàbá. níwájú èmi èṣù láàlú òkè yòókù. lẹ́nu kan lóògùn. èmi adáni wọn ẹ ti mọ̀ pé iṣẹ́ mi ni. ok ẹ farabalẹ̀ mò ń bọ̀. ìjọ́jọ́ àwọn èṣù láàlú òkiri òkú ẹ̀kọ́ra tí ń jẹ́ látọ̀ ọ̀pá èṣù kí ló ṣẹlẹ̀ oh. kí ló dé kí la rí gbọ́. ọlọ́rọ̀ àbẹ̀tí dídì. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló tún ṣẹlẹ̀ báyìí èṣù wo yéé rìn nǹkan ní tiẹ̀. ẹ jẹ́ mi ni o mo jẹ́ lọ wá ní aláyọ̀ bá rọ̀ rẹ̀. ẹ ọ̀rẹ́ mi bàbá. ẹ orí ẹgbẹ́ torí. ológun kìjìkìjìkìjìkìjì ológun kàjàkàjàkàjàkàjà. ọlọ́rọ̀ àbẹ̀tí dídì dákẹ́. èṣẹ́ ni tó ń sọ fún ẹ pé ológun ẹ èmi fẹsẹ̀ múlẹ̀ èmi fẹsẹ̀ múlẹ̀ ológun èmi tún mi jà bẹ̀ jákèjákè èmi tún mo wọnú èmi tún mo wọnú kiri èmi tún mo jáde èmi tún mo jáde. we do keep quiet. wúrí mo wé wò pé ọmọ yìí ẹjọ́ ẹjọ́ wà ní ẹjọ́ èmi ni mo yàn ògùn bó ṣe sọ ní ẹ ó ní bóyá sọ ní bóyá sọ ní ó ní ìdílé jàkàrà ló ń pè mí. èṣù èṣù máa lọ èṣù máa lọ èṣù ti babaláyọ̀ àgbà ọfẹ. wọ́n ní ẹni àwa lọ ọ̀nà làápò. àtijọ́ nìyẹn. sórí ilé ọ̀rẹ́ mo ti ń bọ̀. ó nu wọn. ó fẹsẹ̀ múlẹ̀ ọ̀rẹ́ mi. Ah, ah, àti nọ́mbà. Ah, ọ̀rẹ́ dá bọ́bọ̀ fún ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà. ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ. kí ló dé. ẹni yóò ṣàṣẹ lọ́wọ́ pé kó kú ó sàjẹ́ kí n kú. ọ̀rẹ́ ó lọ lo oògùn ni ẹ̀rẹ̀ mi tó mọ̀ pé nǹkan tẹ́lẹ̀ èṣù bá ti sọ kọ̀ǹfàmù ni kọ̀ǹfàmù <laughs> ni torí ó ké báyìí gbogbo ìgbẹ́nu sí wòlé pé aláyọ̀ rẹ ni o onímọ̀ ológo oníkiri lógo o máa pa ẹ́ ní máa pa ẹ́ ń bá ní ọ̀rẹ́ tẹ́ ẹ jọ jẹ́ ọ̀rẹ́ tẹ́ ẹ jọ jẹ́ tẹ́ ẹ máa jọ tọ́ ọgbọ́n ní àwòkọ́ náà òun rẹ wò sọ́ọ́ni sọ́ọ́ni ètùtù bẹ̀ òtù bẹ̀ èèyàn gidi ni mí o òun èèyàn kọ́ níṣẹ́ mi ò dáni mo bẹ̀ pé ọ̀rẹ́ ẹ ni o ẹjọ́ máa ṣe lókè aláwo lọ́kọ́lá mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mi kò lóògùn. kí ni wọn náà máa wá ṣe báyìí kò sí wàhálà bó ṣàṣẹ lọ́wọ́ ni mi bá ṣáàgùn. o ti ń o o bá sùn o. mi ò ní sùn mi ò ní sùn mi bá sùn. àṣẹ múlẹ̀ àwọn ọmọ mi wọn náà ni mò ń wá lọ èmi kúrúkúrú méjì àmì jẹ wọn lọ sọ fún mi pé o máa ṣe kàfé mi ìlú sàmúlẹ̀ ẹ èmi kúrúkúrú méjì àmì jẹ èmi kúrúkúrú èmi kúrúkúrú wákù asun ẹ i will burn you i